وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال أما شكوى في رجاء الجوى ثم وصل لك في وقت ويجي شكوى عبد الشقي الكتبي حفظه الله ورعاه وعد وثاقة في الهجرة كما طلع من شهر عليكم ورحمة Yo soy poniendo como saludar, entonces, pues no, yo soy wọ́n ní bùkátà sí àdúrà nínú àwọn tí wọ́n gbìyànjú sí ojú ọ̀nà tó nà ní ìtọ̀nà ọ̀rọ̀ sọ́lẹ̀. Ọ̀sán gbòógì ni wọ́n jẹ́ tó sì fojú hàn bẹ́ẹ̀. Ọlọ́mọta wá sí iṣẹ́ rẹ̀ Ọmọ ìdíje aburú tó ṣe Tó bá kan àwọn bàbá tí wọ́n jáde bọ́ta tó ṣe gbogbo ìgbàgbọ́ ṣe máa ń jáde náà nìyẹn wọn bàbá wa lọ́gbà ìgbìyànjú ọlọ́jẹ́ ẹni tó bá wa pẹ́ náà lẹ́yìn ṣe pàtàkì lẹ́yìn

lọ́sọ̀rọ̀ ṣe kàbọ̀lẹ̀ rí àwọn náà lè ilé ìdìkú wọ́n lè pẹ̀lú ilé rẹ̀ ṣe kò wá tó sí lé gbogbo tó ṣàlùkù lọ́dọ̀ sí wọn. Wọ́n mọ̀ tó ní bí irú kọ nílọ rẹ̀ ìdí aláṣẹ́jù díẹ̀ nípa ọ̀rọ̀ àrùn tẹ́yàwó sọ láti máa ṣèlọ fún àwọn ọ̀dọ́ nínú tí ẹ̀rọ ní lóríṣiríṣi ọ̀rẹ́ lórí ètò dájú ni pé wàhálà pátàlù lẹ́kọ̀ yóò lè pọmọ́ fẹ́yàwó ní bẹ́ẹ̀ sì lè tó wá lọ fẹ́yàwó máa mọ́ ẹgbẹ́ ogun iṣẹ́ wò ló ṣe òun gbà tó lè tí ó tó wọn náà ń ná ní owó tó ń gbà ìrìnàṣẹ́ tó wà ní ó tó fi ẹnu ní ìfúnra rẹ̀ tó ìtẹ́lẹ̀ ní ti ọ̀tá ní sínú náà rọ́dá tó padà ní ìtẹ́jọ́ kan ó wá bá mi báyìí náà mo wá ní bí ṣe máa ṣe pẹ̀lú wọn pé ẹ̀dàpọ̀ iṣẹ́ òlẹ̀ ń ṣe ohun tó ń bọ́lọ̀mù ṣe ní pé wọ́n ìmọ́ nìyí fún tóbi ọdún mẹ́ta lẹ́yìn bàyàwá ìgbọ́n pàdé rẹ̀ sàlámà lẹ́kọ̀ọ́ wá ní kan ààbò tó sì kọ̀ wá dáhùn kan ìbására wàlúdáì ajírù ẹ̀lọ́ wá ní ajírù àtúntì lọ káàpù àwọn ní ajírù tó wá ní mú kọ́ra wá wáṣẹ́ wá ní ẹni tó kó fẹ́fẹ́ àwọn tó ń sọ pé tó ti níṣẹ́ tó rẹ̀ àà ìjọ anẹ́bì ni. Tírí anẹ́bì ni Mọ́nísà sọ àmì kùmú ní bá á ọ̀yẹ̀ tọ̀tọ̀ wọ̀jì. So, ìmọ̀ràn yẹn ó ti di nǹkan máa ní ẹnu tèmi. Fúnà tó bá fẹ́ fẹ́ ó kéèkì ń sọ fún ọ náà bẹ́ẹ̀ náà. Ìrẹ́ ilẹ̀ pé ẹni sọ lè kékeré ẹni sọ fẹ́ nìyí pé hmm. tó fẹ́ àwọn kéèkì. Ìmọ̀ sọ fẹ́ fẹ́ tó ìdá àti mọ́ pé ẹlù pípẹ̀ àá tí ó tẹ́tẹ́ yìí pípẹ̀ ìyàwó kéjì kọ́lá nìkan bẹ tímọ́ tímọ́ tímọ́ tímọ́ súnmọ́ ní gan àbẹ́ni ìrọ̀lọ́tẹ́ ò tí bá ti rí ọpọ́ ìfẹ́ kí n sọ fún ọ̀rẹ́ wà láì sọ fún ọ̀rẹ́ kó bẹ́ fẹ́ ìyàwó ní òun lè fẹ́ ìyàwó kejì mo tó wá gbádé di pé mo tó sọ fún ìyàwó gẹ̀gẹ̀ pé ẹni tó fẹ́ fi ọ yóò lè fẹ́ ìyàwó kejì o wọ́n ti lọ lè fẹ́ra wọn tó padà rán ìlú ìsìnkú tí mo sọ fáwọn

ẹ̀lẹ́ tẹ̀lé tó wáyé wọn aka ọmọ orí káàkiri ẹwọ́n sọ fún ah ẹ̀sí ìsọ̀rí sọ fún rẹ̀ ni mo tó mú ní ìsọ̀rí pọ̀ mọ́ sọ̀fún sọ̀fún àmọ́ tí mo wí so òun náà ni pé ó kálukú wa kábẹ̀rù ọlọ́run ẹni tí a bá fẹ́ fẹ́ àwọn agẹ̀gẹ̀ táwọn kọ́ lára fi ṣáà ní fẹ́ nìyí mo mọ́ sọ sí ní ìtẹ̀kùn iṣẹ́ ń tó mẹ́ tó lè gbà bẹ́ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ fábùrù rẹ̀ tó ṣe bẹ́ẹ̀ fọmọ rẹ̀ tó lè gbà bẹ́ẹ̀ tó lè fi ọlọ́run tó mọ̀ tí ní ilé ìrìn ní pé ọmọ ìpàtọ́ àníkù mọ́ ní bá á wọ́n lè tọ̀gbà wọ̀ tó wá sí ìrìn nípa mọ́tìlẹ̀ mọ́tìlẹ̀ ìtọ́nù kọ́ ṣe sàn ní ìgbìmọ̀ ọmọ wọn kọ́lá wọn ní ìgbìmọ̀ ìgbìmọ̀ وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا òun lẹ́mí àwa ọ̀dọ́ láti gbọ́n wọ́n ní pé a mútú tó fẹ́ dáadáa káàkiri fámúṣẹ́ láṣọ̀rọ̀ ọjọ́ náà bà láti ló fi ẹ̀lẹ̀ tó fẹ́ gbágbà ti sọ àyẹ́ ìpínlẹ̀ tó ti pé àwà òṣèlú àfẹ́yàwó ìpínlẹ̀ àti àkọ́dọ̀ ìpínlẹ̀ rẹ̀ ìbéèrè tí ó wà ní wọ́n ti dáhùn ẹ̀kọ́ ẹni pé ẹni kama tukai a wasu da ba su nan da ku a wurin tsawon da ke da Allah ta faru. Olúbìnrin sọ pé kẹ́lá tó bá wọn gba ọkọ̀ àwọn onímọ̀rìn. Ẹni náà ó dàbí pé ọkọ ìyàwó, ìyàwó fìlẹ̀, ìyàwó kejì, ọkọ dàbí fún ọmọ wà ní báyìí. Wọ́n ní ìyàwó kejì ó wọlé. Ìyàwó kéré àti ìyàwó kejì kìí ṣe sí ọ̀rọ̀ láàrin àwọn ọ̀kan nínú àwọn ìyàwó ìlú akọ ìbéèrè ní pé kẹ́láàgbọ́ bá ń gba ọkọ̀ àwọn onímọ̀rìn bí wọ́n ṣe àtúnṣe ní àárín àwọn tí a ní àwọn olókùnkùn dáadáa Ọ̀sẹ̀ àdíyòsẹ̀ ẹgbẹ̀rún ah, wa, ẹ̀dàpọ̀ ẹ̀dàpọ̀ ẹ̀dàpọ̀ ẹ̀dàpọ̀ ẹ̀dàpọ̀ ẹ̀dàpọ̀ بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه رضي الله سبحانه وتعالى قال الله ó ti lè wọ́ ẹni kò oríire fún aláyéwìtà yìí àti ẹ̀ka kí á ó ti lè tún àwùjọ wa ṣe. ẹ má dé náà pẹ̀lú pínpínkù àti àwọn àlejò wa àfa ìlúmọ̀ wa ṣe àbòsíkì àdúgbò ọ̀dà ọ̀bàdàdà fún ìgbà yìí ọlọ́run gbé àbá àkàlẹ̀ ọ̀tọ̀ bá mi ti dáadáa láti pẹ̀lú súnà nígbà táwọn kan fẹ́ wú súnà ọ̀la ìlànà ọ̀la àdá ìsáṣí ìlẹ̀ pàkà sàwọ́dí mo wà láti ń gbogbo ogun màtá inú ìjáde ẹ sọ̀rọ̀ nǹkanlùkúta ń rẹ̀ ìmọ́lẹ̀ aláàjá àbáyọ jáde pẹ̀lú lábáwá ṣùgbọ́n ní mọ́kọ́ fi máa ah, yẹn sọ̀rọ̀ báyìí lábáwá làbá máa sọ fún àpọ̀ ẹ̀yà ẹ̀tún jáde ó kúrú nù ó kúrú nù tẹgbàtí kòkòrò ó bá gbogbo nǹkan àwọn gbìyànjú tó yẹ gbogbo ṣùgbọ́n láti yẹn ọlọ́run ní kájá ṣẹ́kìrọ̀ mẹ́ta pẹ̀lú àpapọ̀dà bàbá ọlọ́run agbèrè jù wọn kọ́ gbé tìlú ni wọ́n sọ̀rọ̀ tìlú ni wọ́n sọ̀rọ̀ èyí tó sọ̀rọ̀ sí wọn kíníkẹ́kíníkẹ́ ọmọ sùdọ́nù mọ́kúnlẹ́sì mẹ́ta ìdárúkọ èmi kọ́ inú iṣẹ́ wá lo fídíò ń gbà ọdún lè fi ń lo ìṣẹ́jẹ̀ sí ọdún ìṣọ́ Wọ́n lè ni ìyàmá àkújú yẹrẹ yìí, àẹjọ́ ráyé ráyìí. Wà gbọ́ ìjú àmì sọ́ngà wọn. Gbogbo àyàwó náà wá ń wà ìyá Ibrahim, àọ́tọ́mọ̀ ẹni ìpé mẹ́ta àfà lórí àfà kújú yọ́ jọra tó wáyìí. Ọlọ́run lu àfà, kọ́dà à ń kábà ọgbọ́n náà ń pè, à ń tàbọn náà yá léta nínú takarajà nìjẹ́rìà ti Ìsìlámìyà. Because, ìdí jámẹ́ tù láwùjá ní wọ̀lọ́ì láwọn afáwọn fi gbà wọ́n lálejò àwọn tàdé jẹ́mẹ̀ gbọ́gbà ìlàjò wọ́n ti kọ́lù àwọn àwọn kẹtó mọ̀ dírẹ́ ẹni tí mọ̀ wá yìí sí ààbùn wà lẹ́ ojú rẹ̀ lọ a lè sọ yí pé a tí a bá ka méní méjì mẹ́ta mẹ́rin márùn-ún nínú jẹ́mẹ̀ ìsìlẹ̀mí àbá yìí táwọn ti ka àwọn ní nàìjíríà wà ní táfà gbéṣẹ́ àtẹ̀lọ́ subhanahu wa ta'ala ọlọ́mọ bá sọ ní ọlọ́jẹ́ pẹ́ kẹjíṣẹ́ ìpẹ́ ọlọ́jẹ́ jíṣẹ́ ìpẹ́ pẹ̀lú yí kí mọ̀ tábà tó máa ń lò alhamdulillah ọlọ́run ti àtúnṣe àbí Allah subhanahu gbogbo àwọn sáńdẹ̀ yìí ó bẹ̀rẹ̀ láti àwọn àbá ọmọ kan àti gbogbo àwọn ilé ẹgbẹ́ ní ọlọ́run ọlọ́run àti ọ̀dà ti báyìí lọ. bàbá wa ọlọ́jọ́ ọlọ́jẹ̀ ẹni kú ṣe gbogbo léyìí bẹ́yìn bá ti wá dúgbò tí ẹ̀ ń dà dúgbò rú ní hmm. àẹ́yẹ́